àlàkalẹ̀ ní tòṣùmàrè bójúmọ́ bá mọ́ òòrùn àfojú ayé ṣẹlẹ̀ gbogbo òkùnkùn pátápátá ó sì fi ní ọ̀run ṣàtẹ̀gùn ètò bàọ́lọ́jì ní yorùbá ètò tí í tàmọ́lẹ̀ sí gbogbo àkòrí nípa gbogbo òṣẹ̀dá abẹ̀mí pátápátá ẹ̀kọ́ ọ̀mọ̀ ìjìnlẹ̀ nípa gbogbo òṣẹ̀dá abẹ̀mí náà ló tún gorí afẹ́fẹ́ ó lè tepọ́n sí kànnì olúyọ̀lé fm ninety eight point five ilé akéde oríta abasọ̀run nílùú ìbàdàn náà ló lè tepọ́n sí ṣé dáadáa la bá yín a kú jímọ̀ olóyin tòní o ẹ̀mí wa ó ṣe púpọ̀ rẹ̀ nílé ayé láàyè lálàáfíà àti fọkànbalẹ̀ a kú ìmúra òpin ọ̀sẹ̀ sẹ́yìn náà ti ń tọ́jú àwọn nǹkan tẹ́ fẹ́ fi ṣe àwẹ̀jẹwẹ̀mú òpin ọ̀sẹ̀ lẹ̀ thank god it's friday a kí yín káàbọ̀ sórí ètò bàọ́lọ́jì ní yorùbá lẹ́ẹ̀kan sí i moshood habib abiola náà lórúkọ tèmi tí mo máa ń dára lẹ́kọ̀ọ́ ní gbogbo ọjọ́ jímọ̀ pátápátá sàmú òsínlé bẹ́ẹ̀ ni ẹ má bínú sí wa tinúadé atẹ́yọ̀sóyè lólóòtú ètò yìí josephine lolúwàbùnmi náà ló pè wá wọlé sórí ètò òun la kéde ètò wa fún tòní sunday akíndélé náà lọ́lọ́wọ́ bọ́tìnì wa onímọ̀ tẹ gbogbo ẹ̀ tí ń gbé sókè tí ń gbé sílẹ̀ tí gbogbo ẹ̀ fi ń ṣe mìíní jọ̀jọ̀ bẹ́ẹ̀ ni o ṣe é rí ẹ mọ̀ pé ètò ló lo onígbọ̀wọ́ onígbọ̀wọ́ ló ní ètò ètò bàọ́lọ́jì ní yorùbá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé àmọ́ dánilẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ọmọ àjìnlẹ̀ ni kí ẹ̀kọ́ ọmọ àjìnlẹ̀ lè gbòòrò kó sì lè fìdí múlẹ̀ lágbègbè wa káwa náà lè mọ bá a ṣe máa gbélé ayé nírọ̀rùn kí ìdàgbàsókè lè bá gbogbo ògbé ayé wa ká lè mọ ọ̀tún yàtọ̀ sí òsì ká lè mọ bí gbogbo nǹkan ṣe ń ṣiṣẹ́ sí iléeṣẹ́ tó so nígbọ̀wọ́ ètò yìí wọ́n fẹ́ kí ẹ̀kọ́ ọmọ àjìnlẹ̀ kó máa gbòòrò sí nílẹ̀ adúláwọ̀ wọ́n fẹ́ káwa náà máa ṣàṣeyege nínú ẹ̀kọ́ wa ni wọ́n fi so nígbọ̀wọ́ ètò yìí àádọ́dọ̀ wọn ní ìsìn kẹ́ẹ̀mọ́ tí wọ́n ní fún wa à ń bọ̀. This program is sponsored by Incarnate Tech West Africa. A company setting up science laboratories and supply of medical research machines and regions. Inkaba Biotech West Africa also supports science educational development in Africa. Science education is a backbone of discoveries that improve lives across the globe. If science is taught in the mother tongue, it will facilitate a boost in technological inventions in Africa. Inkaba Biotech West Africa is located opposite RITA, Moniya, Ibadan. Visit us today. bẹ́ẹ̀ ni iléeṣẹ́ tó so nígbọ̀wọ́ ètò ìnáànú nkaba biotech west africa limited tẹ́yìn bá nífẹ̀ẹ́ sí dánilẹ́kọ̀ọ́ lórí ìwádìí ìmọ̀ àjìnlẹ̀ pẹ̀lú ẹ̀rọ ògbàlódé bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ ṣe àgbékalẹ̀ ìwádìí ẹ̀kọ́ lórí ìwádìí ìmọ̀ àjìnlẹ̀ ní iléeṣẹ́ nkaba biotech west africa limited wọ́n ṣàgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ yìí nínú oṣù yìí tẹ́ bá nífẹ̀ẹ́ sí ẹ̀yin tẹ́ bá ń ṣe microbiology tẹ́ ṣe biology education àbí ẹ̀yin ṣe medicine tẹ́ bá nífẹ̀ẹ́ láti mọ bí wọ́n ṣe ń lo àwọn ẹ̀rọ ìgbàlódé fún ìwádìí gbogbo àwọn ìmọ̀ ìjìnlẹ̀ pátápátá tó ní í ṣe pẹ̀lú ìṣẹ̀dá abẹ̀mí iléeṣẹ́ Nkaba Biotech West Africa wọ́n ṣàgbékalẹ̀ rẹ̀ lóṣù yìí lówó tí ò ga jara lọ bẹ́ẹ̀ ni tẹ́ bá lọ iléeṣẹ́ wọn ní àdójúkọ IITA nímọ̀ ní Ìbàdàn ẹ mọ̀ nípa ìdánilẹ́kọ̀ọ́ yìí ní August yìí ni wọ́n fẹ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ yìí lówó tí ò ga jara lọ pátápátá ẹ mọ̀ bí wọ́n ṣe ń lo àwọn ẹ̀rọ ìgbàlódé tẹ́yìn náà fi lè ṣèwádìí ìmọ̀ ìjìnlẹ̀ nípa àwọn nǹkan oríṣiríṣi tẹ́ ẹ mọ̀ àti tẹ́ ẹ mọ̀ ṣe mọ̀ pé ń jẹjọ la ṣàlàyé àwọn àbùdá àti ìlànà tá a fi pé àwọn ìṣẹ̀dá abẹ̀mí sípò wọn pátápátá tá a fi lè dá wọn mọ̀ ó jọ bí ìtàn ó jọ bí ẹ̀kọ́ níjẹjọ tá a ṣàlàyé a sọ̀rọ̀ nípa Carolus Linnaeus tó jẹ́ bàbá taxonomy tá a sọ pé òun ló mú bá a ṣe dá àwọn ìṣẹ̀dá abẹ̀mí mọ̀ wá sílé ayé bẹ́ẹ̀ ni ṣe wá rí lónìí ó yẹ kí ìbéèrè kan kó wọ́kọ́ máa tanú sasẹ̀ nínú wa pé kí ni mo mú wá sórí afẹ́fẹ́ lónìí ìgbà kí n tó sọ tí mo mú wá sórí afẹ́fẹ́ mo fẹ́ kẹ́ mọ̀ pé lè darapọ̀ mọ́ wa lórí ìkànnì abánidọ́rẹ̀ẹ́ facebook facebook.com slash olúyọ̀lé ninety eight point five fm òun lẹ́ẹ̀fì máa wò wá kétékété níkànnì abánidọ́rẹ̀ẹ́ facebook facebook.com slash olúyọ̀lé ninety eight point five fm èyí ní ó fún yín láǹfààní láti wò wá níbikíbi tẹ́ ẹ bá wà tẹ́yìn ò bá sí ń bàdàn kódà tẹ́ ẹ bá sí lórílẹ̀ nàìjíríà tẹ́ bá ṣàtìlẹ́rọ ayélujára lọ́dọ̀ yín ẹ lè mọ òwá ketekete facebook.com slash olúyọ̀lé ninety eight point five fm. kẹ́ bí mo ṣe ń sọ lọ ó yẹ ká mọ sàbátì àbámọ̀ pé bó làwọn ìṣẹ̀dá abẹ̀mí gbogbo ṣe ń wá sí ilé ayé ọ̀pọ̀lọpọ̀ nígbàgbọ́ pé àwọn ìṣẹ̀dá abẹ̀mí kan á máa jábọ́ látọ̀run wọn á ní pójú àmọ́ ọ̀rọ̀ tíṣẹ̀dá abẹ̀mí ó sì jábọ́ látòjú ọ̀run animal rain ìní ọ̀pọ̀lọpọ̀ nígbàgbọ́ àwọn kan tí mo wò pé bò ni àwọn ìṣẹ̀dá abẹ̀mí aláìlẹ́gùn ẹ̀yìn náà ṣe ń wáyé àwọn ìṣẹ̀dá abẹ̀mí aláìlẹ́gùn ẹ̀yìn bíi aáyán eéṣin ìgbín àtàwọn ìṣẹ̀dá abẹ̀mí yòókù bó tilẹ̀ jẹ́ pé wọ́n nígbàgbọ́ pé àwọn ìṣẹ̀dá abẹ̀mí tó léegun ẹ̀yìn bíi ẹja ọ̀pọ̀lọ́ ahun tá a tún pè ní jápa àwọn amọ̀ ẹjábọ́ lójú ọ̀run bí wọ́n bá mọ ẹjábọ́ bí wọ́n ẹjábọ́ á ṣàlàyé rẹ̀ lórí afẹ́fẹ́ tásìkò bá gbà wá láàyè ṣùgbọ́n àkòrí tí mo mú wá lónìí àwọn ìlànà ìbímọ láàrin àwọn ìṣẹ̀dá abẹ̀mí aláìlẹ́gùn ẹ̀yìn òun ni àkòrí tí mo mú wá lónìí reproduction in invertebrates reproduction in invertebrates àwọn ìlànà ìbímọ àti ìlànà ìṣẹ̀dá tuntun láàrin àwọn ìṣẹ̀dá abẹ̀mí aláìlẹ́gùn ẹ̀yìn nígbà tá a bá wá ṣàlàyé eléyìí tán á wà á wò ó tásìkò bá gbọ́ àláyè bójú ẹranko amọ̀ ọ̀rọ̀ bí èrò ntí ìwádìí ìmọ̀ àjìnlẹ̀ tèmi ṣe tó fi yé mi bóyá ẹranko a máa jábọ́ lọ́rùn látọ̀run àbí bẹ́ẹ̀ kọ́ a sọ ṣùgbọ́n lórí àkòrí tòní ó yẹ ká máa wá gbègbè wa àwọn ọ̀sẹ̀dá abẹ̀mí tí wọ́n máa ń dàbí ìpín wọn máa ń dà wá láàmú nínú ilé aláìléegun ẹ̀yìn ló pọ̀ jù nínú wọn bí aáyán bí èsìn wọn a máa yọ wá lẹ́nu ṣùgbọ́n a máa ṣàkíyèsí bá a ṣe bá pa wọ́n náà wọ́n máa ń pọ̀ sí i tẹ́ bá pa mẹ́ta lónìí wọ́n ó pọ̀ sí ni sẹ́ẹ̀rí tí wọ́n bá ti wá pọ̀ sí àmọ̀ wọ̀ pé ah làwọn kinní ìṣe máa wáyé gan-an ìdí tí mo fi mú àkòrí tòní wá nù tá a bá wò dáadáa àti aáyán àti esin àtàwọn ìṣẹ̀dá abẹ̀mí yòókù lábẹ́ bàọ́lọ́jì ẹranko ni wọ́n kà wọ́n sí kòkòrò lẹ́yìn pé lédè Yorùbá apá jùlọ àwa tá a jẹ́ èèyàn bó ti mọ́ sọ́pọ̀ àwa tá a jẹ́ èèyàn a ní ìgbìyànjú ìfẹ́ sọ́pọ̀ anígbèrè àgbà mọ́ wò pa wá sálà borí gbogbo ìṣẹ̀dá abẹ̀mí bẹ́ẹ̀ ni o ṣùgbọ́n a máa fojú di àwọn ìṣẹ̀dá abẹ̀mí yòókù mo fẹ́ jẹ́ mọ̀ pé àwọn ìṣẹ̀dá abẹ̀mí yòókù tá à ń fojú di wọ́n pọ̀ jù wá lọ lórílẹ̀ ayé wọ́n pọ̀ jù wá lọ tí wọ́n bá sì kọjú ìjà sí yàn wọ́n lè gbàjọba o ṣé ẹ rí bá a ṣe wá ń sọ àwọn ìṣẹ̀dá abẹ̀mí aláìlẹ́gùn ẹ̀yìn yìí reproduction in invertebrates àwọn ìlànà wo ni wọ́n ń gbà mú ìṣẹ̀dá tuntun wáyé nínú biology ọ̀nà méjì ni gbogbo ìṣẹ̀dá abẹ̀mí pátápátá fi ń mú ìṣẹ̀dá tuntun wáyé ọ̀nà méjì àkọ́kọ́ náà àwọn ìṣẹ̀dá abẹ̀mí mìíràn wọ́n á máa mú ìṣẹ̀dá tuntun wáyé nípasẹ̀ ìbáṣepọ̀ akọ àti abo tá à ń pè ní sexual reproduction. àwọn ìṣẹ̀dá abẹ̀mí yòókù wọn a máa mú ẹ̀dá tuntun wáyé nípasẹ̀ àìníbáṣepọ̀ kankan abo nìkan ni wọ́n nílò abo nìkan ni yóò mú ìṣẹ̀dá tuntun wáyé bẹ́ẹ̀ ni kódà àwọn ìṣẹ̀dá abẹ̀mí míì wọn a máa gíra wọn sí méjì láti pèsè ìṣẹ̀dá tuntun tó farajọ wọn àwa èèyàn a máa tanra wa jẹ́ tí n bá wo ọmọ mi mi àbí tí bàbá mi bá wọn lé ní hmm, àbí ibì yìí ó jọ mí bí ìmúmu àbí bí èpè mo pọ̀ kalẹ̀ à ń tanra wa jẹ ni tẹ ẹ bá wò dáadáa ìyẹn wà gbogbo yín kẹ ẹ wo bí ọmọ èkòló ṣe rí àbọ̀mọ agbọ́n àwọn èkòló lákìrìbò tó wà nù wọn tó túmọ̀ sí pé wọ́n lè bímọ láì ní akọ bákan náà àwọn agbọ́n kan wà tí wọn ò nílò akọ láti bímọ ṣe ráwọn àṣẹdá abẹ̀mí tí wọ́n bá mọ́ bímọ láì nílò akọ tí wọ́n ń ṣe ìṣẹ̀dá tuntun láì nílò akọ láì ní ìbáṣepọ̀ tá à ní asexual reproduction àwọn lọmọ wọn máa jọ wọn jù bó ṣe rí nu ọmọ wọn máa jọ wọn jù gbogbo ọ̀nà lọmọ wọn fi jọ wọn torí wọn ò ní ìbálòpọ̀ wọn ò sì ní ẹnì kejì tí ń bá wọn ṣepọ̀ láti mú ọmọ wáyé fún díẹ̀ yìí fún àwọn ìṣẹ̀dá abẹ̀mí tí wọ́n bá ń bímọ nípasẹ̀ ìbáṣepọ̀ tá ní sexual reproduction ṣe wá rí ìbáṣepọ̀ láàrin àwọn àṣẹ̀dá abẹ̀mí aláìléegun ẹ̀yìn òun náà pín sí ọ̀nà oríṣiríṣi bá a bá ṣe ń sọ látùn máa mú nísàlẹ̀ àmọ́dé aáyán ni mo kọ́kọ́ fẹ́ jẹ́ ká ṣe àgbéyẹ̀wò rẹ̀ pẹ̀lú ìwádìí tí mo ṣe bó làwọn aáyán ṣe máa ń ṣẹ̀dá tuntun ṣé ẹ rí tẹ́ ẹ bá wo aáyán dáadáa pẹ̀lú ìwádìí tèmi ṣe ẹ rí pó ní bí okùn méjì níwájú orí rẹ̀ kí ni iṣẹ́ tó kù yín ṣe nígbà tí aáyán tó bá ti bàlágà dáadáa tó ṣe tán tó fẹ́ pèsè ẹ̀dá tuntun akọ nínú wọn wọn ò lo èyí tó dàbí okùn níwájú orí wọn méjì tá à ń pè ní antinae àtúnpè ní antenna olùmọ̀nà àbí atọ́nà ìní antinae yìí kíní tó dàbí okùn yìí ẹ sọ pé àṣebíyàn lójú bẹ́ẹ̀ ni wọ́n lójú o ojú méjì gan ni wọ́n ní wọ́n ní simple eyes wọ́n ní compound eyes ṣùgbọ́n atọ́nà gangan tí máa ń tọ́nà wọn tí ewu bá ń bọ̀ òun náà ni máa jẹ́ wọn ó mọ̀ tí ewu bá wà ní jìnnàjìnnà òun ni à ń pè ní antenna tó dàbí okùn níwájú wọn òun náà ni wọ́n fi wá ààbò káàkiri nígbà tí àsìkò bá tó láti ṣẹ̀dá tuntun láti mú ẹ̀dá tuntun wáyé ṣé wá tí wọ́n bá ti lo antiné yìí tí wọ́n ti rí abo wọ́n mọ̀ bára wọn ṣe pọ̀ bó ṣe rí nù ṣé wá rí tí wọ́n bá ti bára wọn ṣe pọ̀ ìgbé ayé tó wá pín yẹlẹyẹlẹ ìní ó bẹ̀rẹ̀ lọ́dọ̀ abo aáyán ìgbé ayé tó pín yẹlẹyẹlẹ ìní ó bẹ̀rẹ̀ látìgbà tí ìṣẹ̀dá abẹ̀mí akọ rẹ̀ tó bá ti bá lò ìgbé ayé tó pín yẹlẹyẹlẹ yìí a máa ń pè ní ìyírapadà ààbọ̀ ìyírapadà ààbọ̀ tá à ń pè ní incomplete metamorphosis ìyírapadà ààbọ̀ incomplete metamorphosis ó ní ìyírapadà ààbọ̀ tí máa ṣẹlẹ̀ látìgbà tí akọ aáyán bá ti da omi adọmọ sí ara abo aáyán ṣe rí tí akọ aáyán tó bá ti da omi adọmọ sí ara abo aáyán ibi òkè dodo abo aáyán òun ni omi adọmọ yìí ó kọ́kọ́ lọ ṣe wá rí tó bá ti wà níbi òkè dodo abo aáyán yìí yóò wá tọ ojútò kan kọjá lọ síbi tí ẹyin wà nínú aáyán abo ojútò tí omi adọmọ ayan akọ tí ó gbà kọjá lọ sí ọ̀dọ̀ ẹyin tí ń bẹ nínú ayan abo òun là ń pè ní spermathecae spermathecae spe kò jẹ́ egun kò jọ kéyìí òun là ń pè ní chitin òun ló yí ẹyin ayan ká nígbà tí ẹyin bá ń yí nínú rẹ̀ omi adọmọ yìí yóò ti rin mọ́ ẹyin yìí bó ṣe ní èròjà kò di kò jọ yìí yóò ti rin mọ́ yóò sì ti wọlé èyí túmọ̀ sí pé ìyípọ̀ ìyípọ̀ àbí àdàpọ̀ omi àdọmọ àti ẹyin inú ayan abo ní ti ń ṣẹlẹ̀ tá à pè ní internal fertilization gẹ́gẹ́ bíi ti àwa èèyàn ṣe mọ̀ pé inú abo tiwa náà ni ìyípọ̀ omi àdọmọ lára akọ àti ẹyin ti ń bẹ lára obìnrin inú abo náà ni ti ń wáyé internal fertilization náà ni àwọn aáyán náà ní nígbà tí wọ́n bá ti wá pò kí ló kọ tá à ń pe èròjà kò jọ ike kò jọ eegun tó yí ẹyin aáyán ká uthk là ń pè uthk o-o-t-h-e-c-a-e e. àwọn kan mọ̀ pé ní uteka uteka àwọn kan mọ̀ pé bẹ́ẹ̀ uthk òun gangan ni à ń pè o-o-t-h-e-c-a-e ó ní èròjà tí kò jọ ke tí kò jọ eegun tó yí ẹ̀yìn ayan ká tí sì fún ẹ̀yìn ayan láàyè láti lúwẹ̀ẹ́ nínú omi àdọ̀mọ́ tó wá láti ara ọkùnrin nígbà tẹ́yìn yìí bá wá lúwẹ̀ẹ́ tó bá ti tó àsìkò lẹ́yìn ìgbà díẹ̀ ayan wà mọ́ wá ibi tí kò sóòkùn jù tí kò sì gbóná jù tí kò sì ní ìmọ́lẹ̀ jù yóò mọ̀ wá bẹ̀ láti yé sí yóò wá ẹ̀yìn kọ́ńbọ́ọ̀dù yín yóò wá ẹ̀yìn ilẹ̀kùn ilé yín wọn a máa yé sínú aṣọ náà ṣe rí nínú ẹyin yìí nínú pádi tó jẹ́ òtíkè tó gbé ẹyin pọ̀n yín a lè rí ẹyin mẹ́wàá sí mẹ́ẹ̀ẹ́dógún nínú pádi kọ̀ọ̀kan ten to fifteen eggs ló máa ń wà nínú òtíkè kan tí aáyán ń gbé káàkiri yóò wá yé síbi tí kò tutù jù tó sóòkùn tí kò sì gbóná jù ńgbà tó bá wá yé ìgbésẹ̀ wo ní ń wáyé lẹ́yìn ìgbà tó bá yé bó o ní ṣe é dọmọ ẹ gbọ́ egg òun là ń ṣàlàyé lọ́wọ́ the egg stage of incomplete metamorphosis tí ń wáyé lára aáyán in cockroaches òun là ń ṣàlàyé lórí ètò biology ní Yorùbá ìyípadà ìyírapadà ààbọ̀ tí ń wáyé láti mú ẹ̀dá tuntun wáyé lára aáyán òun ni àkọ́kọ́ ń ṣàlàyé nínú reproduction in invertebrates ẹ mọ́ bá wa bọ̀ èmi náà fẹ́ dá tọ́mì díẹ̀ ẹ wo ń tẹ̀ ń kọ́ lẹ́wọ̀ bóyá ẹ̀ tí ì sọnù mo ṣe ń ṣàlàyé à ń bọ̀. káàbọ̀ padà sórí ètò bàọ́lọ́jì ní yorùbá níkànnì olúyọ̀lé fm ninety eight point five ilé akéde oríta Basọ̀run nílùú ìbàdàn ìlànà ìbímọ láàrin àwọn àṣẹ̀dá abẹ̀mí aláìlẹ́gùn ẹ̀yìn òun náà làkòrí tá à ń jẹ lọ́wọ́ lórí ètò bàọ́lọ́jì ní yorùbá ìlànà tí aáyán fi ń mú ìṣẹ̀dá tuntun mí wáyé náà la sì ń ṣàlàyé nípa lílo ìyípadà ìyírapadà àbọ̀ incomplete metamorphosis bí aáyán akọ àti abo bí wọ́n ṣe ń dàpọ̀ láti pèsè ẹyin tí yóò dọmọ náà ni mo kọ́kọ́ ṣàlàyé kí n tó dá tọ́mì nígbà tí ayán bá wá yé ẹyin rẹ̀ sí ẹ̀yìn ilẹ̀kùn àti ibòmíì tó sóòkùn yìí ti ní omi adọmọlára akọ ọmọ lókù tí ó dì díẹ̀díẹ̀ lẹ́yìn ọgbọ̀njọ́ sí ọgọ́rùn-ún ọjọ́ tí ayán bá yé ẹyin rẹ̀ yóò tó máa di ọlẹ̀ ẹ òun là ń pè ní nymph nymph egg turns to nymph after thirty days to hundred days ọlẹ̀ aáyán là ń pè ní nymph ọlẹ̀ yìí ọmọ aáyán kínkínní ni kò ní níyẹ́ kò sì ní ní àwọ̀ kan pàtó it is colourless and it is wingless yóò wá máa bá ìṣẹ̀mí eré ayé rẹ̀ káàkiri lọ́tún lọ́sì bí ó ṣe máa rìn kínu láì níyẹ̀ yóò sì máa wá ní tí ó jẹ tí ó mu ẹ̀yin náà wá wò mo sọ pé ẹyin bíi mẹ́wàá sí mẹ́ẹ̀ẹ́dógún ló wà nínú pádi ẹyin kan aáyán sì lè kó ẹyin àìmọye sínú rẹ̀ tí ó yè ẹ̀wá àwò ká ní pé aáyán kó ẹyin mẹ́wàá ó kó pádi mẹ́wàá káàkiri tó ní ẹyin fifteen nínú sẹ́mi pé one fifty lọ́mọ tí ó pa lẹ́ẹ̀kan náà ẹ̀wá ni wọ́n ṣe ń pọ̀ yín wá pa aáyán mẹ́wàá ẹni yes mo ti pa gbogbo aáyán tí ń bẹ inú ilé ìtàn ẹ tara yín yóò tún padà wá yóò bímọ tó pọ̀ sí wọ́n ń bímọ tó pọ̀ lóríṣiríṣi torí pé àwọn náà wúlò lágbègbè wa ni wọ́n fi bímọ ìtòrí àwọn ẹranko kan ń jẹ àwọn náà wọ́n fi wọ́n sóúnjẹ ìdí tí wọ́n fi wúlò nu torí mọ̀ pé tí wọ́n bá ní wàhálà adébìkà á máa sọ pé ni máa sọ pé à kí tọ́lọ̀ wò tiẹ̀ wá kó gbogbo àwọn ńlẹ̀ wọ́n ní àwọn èèyàn lánìí bí láwọn wọ́n ń fáwọn nínú o nǹkan lolódùmarè ò fi lè kó wọn ńlẹ̀ ṣe é rí ọlẹ̀ sí oṣù ogún eleven to twenty months ó ní ọlẹ̀ ayán ni ó fi rìn káàkiri kó tó di pé yóò bàlágà ṣe rí i pé kọjá ọdún kan díẹ̀ eleven to twenty months ni ọlẹ̀ ayán ni ó fi rìn káàkiri kó tó di pé ó bàlágà ṣe wá rí bí ọlẹ̀ ayán bá ṣe rìn káàkiri láì níyẹ̀ yìí oṣù kìíní oṣù kejì oṣù kẹta oṣù kẹrin káàkiri ìyípadà àwọ̀ ó bá a ìyípadà àwọ̀ yìí bó bá ṣe ń bọ́ àwọ̀ kan sílẹ̀ ni ó máa gbé àwọ̀ míì wọ̀ bí ìgbà tẹ́jọ́ ń bọ́ ọ ìyípadà àwọ̀ tí ń dé bá ọmọ aáyán yìí ọ̀lẹ̀ aáyán òun gangan ń pè ní molting molting òun gangan nìyírapadà àwọ̀ tí ń ṣẹlẹ̀ láàrin àwọn àṣẹ̀dá abẹ̀mí eléegun ẹ̀yìn àtàláìléegun ẹ̀yìn láti bọ́ sí ìpele ìṣẹ̀mí mìíràn m-o-u-l-t-i-n-g molting ìbọ́họ̀ òun náà tún ni àwọn míì máa ń pè ní ecdysis ṣùgbọ́n ìwádìí fi yé wa pé ecdysis ní í ṣẹlẹ̀ láàrin àwọn ìṣẹ̀dá abẹ̀mí àfàyàfà bíi ejò tí wọ́n máa ń bọ́ àwọ̀ kan sílẹ̀ tí wọ́n wọ̀ míì ìbọ́họ̀ ṣùgbọ́n tí èyí ti ṣẹlẹ̀ lára ayán náà fẹ́ẹ̀ parajọ́ molting là ń pè tiwọn ọlẹ̀ ayán wà máa gbé àwọ̀ míì wọ̀ nígbàdégbà tá à ń pè ní molting òun yóò fi wá di ẹni tí ó bàlágà tí ó níyẹ̀ tí ó lè máa fò káàkiri láti bìkan síbìkan bó ṣe rí nu a ti fi ọgbọ́n àti sùúrù ṣàlàyé bí aáyán ṣe ń bẹ̀rẹ̀ ìgbé ayé tuntun láti ipò ẹyin tó fi dépò ọlẹ̀ tó fi dé ipò ìbàlágà ipò ẹyin là ń pè ní egg stage of incomplete metamorphosis ipò ọlẹ̀ là ń pè ní nymph stage of incomplete metamorphosis ipò ìbàlágà là ń pè ní imago stage of incomplete metamorphosis egg nymph himago, ó ní ìpele ìyírapadà láti mú ìṣẹ̀dá tuntun míì wáyé tí ń ṣẹlẹ̀ lára àwọn ìṣẹ̀dá abẹ̀mí aláìlẹ́gun ẹ̀yìn tí aáyán jẹ́ àpẹẹrẹ rẹ̀ òun la ti ṣàlàyé òun lórí ètò biology ní Yorùbá egg nymph and imago òun ni ìyírapadà àbọ̀ tí aáyán fi ń mú ìṣẹ̀dá tuntun míì wáyé tá bá wá ní ká ṣe àgbéyẹ̀wò rẹ̀ bí ahọ́n ṣe ń mú dẹ̀dá tuntun mí ìwáyé yìí mo sọ fún yín pé atọ̀nà àbí olùmọ̀nà tí ń bẹ níwájú rẹ̀ tó dàbí okùn ìní fi ń rí ewu táyán bá fẹ́ fò láti orí cocoa house bọ́ sílẹ̀ ẹ̀lẹ̀ ṣe é rí atọ́nà tí ń bẹ níwájú rẹ̀ tó gùn sánsánsán ìní yóò fi wò tí ó fi wò láti òkè tí ó fi mọ bí ìsàlẹ̀ ṣe jìn tó a mọ̀ pé kinní ọ̀hún ní echolocation ṣe ẹ rí tí aáyán tó bá wà ní orí cocoa house yóò fi atọ̀nà rẹ̀ hun ó máa ń lo electromagnetic spectrum or wave yóò fi wò láti lẹ̀ yóò fi connect pẹ̀lú lẹ̀ yóò fi mọ bó ṣe ga sí kó tó rí pé fò jábọ́ ìlẹ̀ fi máa rò pé àbò làwọn kìíní ìṣe máa ń fò tí wọ́n wọ́n ti mọ ibi tí wọ́n ń lọ kí wọ́n tó fò wọ́n ti mọ ibi kí wọ́n lọ kí wọ́n tó fò wọ́n sì ti mọ ewu tí wọ́n lè bá pàdé kí wọ́n tó fò ó náà fi yára ṣùgbọ́n kínní wọn olùmọ̀nà tí ń bẹ níwájú wọn inú òkun ló lè ti ṣiṣẹ́ ju ìdáyán ìyíra padà nídópin ni àwọn ẹṣin máa ń gbà láti mú ṣẹ̀dá tuntun tí wọ́n wáyé ìyíra padà ànídópin wọn a sì mọ níbàlòpọ̀ èyí túmọ̀ sí pé sexual reproduction ìní àyàn àti ẹṣin fi mú ìṣẹ̀dá tuntun wáyé wọ́n sì máa ń lo ìyípadà ààbọ̀ àti ìyírapadà ànídópin aáyán ní ń lo ìyírapadà ààbọ̀ esin ń lo ìyírapadà ànídópin tá à ń pè ní complete metamorphosis òun ni esin ń lò bó o lè sin ṣe ń ṣẹ̀dá tuntun á ṣàlàyé rẹ̀ ẹ̀mí ìlọ́bẹ̀ kankan ẹ̀jẹ̀ á dọ́dọ̀ iléeṣẹ́ tó so nígbọ̀wọ́ ètò yìí ká mọ̀ ohun tí fún wa à ń bọ̀. thank you ọpẹ́ pàtàkì lọ́wọ́ iléeṣẹ́ alálùbáríkà tó so nígbọ̀wọ́ ètò yìí nkaba biotech west africa limited tí wọ́n ń fi ẹ̀rọ ìgbàlódé ṣèwádìí ìmọ̀ ìjìnlẹ̀ wọ́n sì ń ta àwọn ẹ̀rọ tá à ń fi ṣe ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ àti kẹ́ẹ́fín àwọn àìsàn lóríṣiríṣi ìyẹn nìkan tó kọ́ iléeṣẹ́ nkaba biotech west africa limited wọ́n tún ran ìdàgbàsókè ẹ̀kọ́ ìmọ̀ ìjìnlẹ̀ lọ́wọ́ nílẹ̀ adúláwọ̀ fún àṣeyọrí tó gbangban fáwọn ọmọ wa gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé ẹ̀kọ́ ìmọ̀ ìjìnlẹ̀ lọ̀pákùtẹ̀lẹ̀ fún ìdàgbàsókè ọmọnìyàn láwùjọ ìdí nìyí tí iléeṣẹ́ nkaba biotech west africa africa limited tí wọ́n fi ṣonígbọ̀wọ́ ètò yìí biology ní yorùbá iléeṣẹ́ wọn wà ní àdójúkọ iita mọ́níyà nílùú ìbàdàn. sórí ètò biology ní yorùbá níkànnì olúyọ̀lé fm ninety eight point five ilé akéde oríta basọ̀run nílùú ìbàdàn bẹ́ẹ̀ ni a ti gbọ́ nǹkan tí iléeṣẹ́ nǹkan hotel West Africa ní fún wa ìyírapadà àmìdópin òun ni àwọn eṣin fi máa ń mú ṣẹ̀dá tuntun wáyé nígbà tí eṣin abo ti bá ń ṣe rékémúrékémú lójú eṣin akọ eṣin akọ wàá wò ó yóò sì kì mọ́lẹ̀ gẹ́gẹ́ bí ìwádìí tèmi nígbà tó bá wá kì mọ́lẹ̀ yóò lò tó ìṣẹ́jú ọgbọ̀n sí wákàtí méjì lórí rẹ̀ tí yóò fi da omi àdọ̀mọ́ sínú abo eṣin ọgbọ̀n ìṣẹ́jú sí wákàtí méjì ni eṣin akọ ó lò lórí eṣin abo láti da omi àdọ̀mọ sára eṣin abo nígbò bá wá da omi àdọ̀mọ sí ara rẹ̀ tán eṣin abo yóò gbọ́nra jìgì yóò mọ̀ fò káàkiri nígbò bá dijọ́ kejì yóò wá inú oúnjẹ tẹ́yìn òdehùn oúnjẹ tẹ́ ẹ̀ dé àbí igá tẹ́ ẹ ṣe sójú tò tẹ́ ẹ̀bò mọ́lẹ̀ èsìn abo wà bẹ́ẹ̀ yóò yẹ ẹyin tiẹ̀ síbẹ̀ o nígbà tí èsìn abo bá bá yẹ ẹyin rẹ̀ síbẹ̀ ẹyin rẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀ṣẹ̀ ní tuntun nu o ẹyin lọ́pọ̀lọpọ̀ ni máa yé ìdí nìyí tó fi dáa ká máa dé oúnjẹ wa tá a bá ṣe oúnjẹ àwọn nǹkan tó ti ń jẹrà ìní èsìn máa ń sábà yé sínú ṣùgbọ́n èsìn gan-an lágbára àti jẹ́ kí nǹkan tètè jẹrà tí mo fẹ́ jẹ mọ́nú torí ẹ̀yin lè mọ̀ pé ah oúnjẹ gbóná fẹ́lifẹ́li àbí oúnjẹ tèmi kèé jẹrà tí ń fi jẹ bó tẹ̀sí pé mo máa ń fi ilẹ̀ láìdè ìrọ́lẹ̀ ń pa èsìn lágbára àti tètè jẹ kó oúnjẹ jẹrà bó o ní ṣe é ṣe ẹ̀yin tí wọ́n yé sí lórí yóò bẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ mi tuntun ṣe rí àwọ̀ funfun ìní ẹ̀yin wọn máa ń ní nígbà wọn bá yé sí ẹ̀yin yìí lẹ́yìn ọjọ́ díẹ̀ yóò wá yípadà yóò bọ̀ sí ipò ọlẹ̀ ipò ọlẹ̀ tẹ̀sìn láti ẹyin bọ́ sọ́lẹ̀ òun là ń pè ní lava òun gangan ni ìdín òun gangan ni ìdín maggot nígbà tí ó bọ́ sí ipò ọlẹ̀ tá à ń pè ní ìdín yìí nínú oúnjẹ tó ti ń rà náà ni yóò ti ran ṣẹ̀mí o lẹ́yìn yìí lẹ́yìn ọjọ́ bíi mẹ́jọ òun ni ìdín yìí náà mọ yí àwọ̀ padà ẹnu ìdín yóò mú sómúsómú níbẹ̀rẹ̀ yóò máa yí nínú oúnjẹ tó ti ń jẹrà ìní ò fi máa ṣe oúnjẹ tó náà fi sẹ̀mí wẹ́rẹ́wẹ́rẹ́ lẹ́yìn ọjọ́ bíi mẹ́jọ ìní yóò máa yí padà ẹ rí i pé yóò máa le sí i bẹ́ẹ̀ ni díẹ̀díẹ̀ ni yóò gbẹ sẹ́ẹ̀rí tó bá ti gbẹ yìí yóò dì kóńtà tó bá ti dì kóńtà àwọ̀ rẹ̀ ó wà pọ́n rákọ̀rákọ̀ yóò tún farajọ ẹyin torí yóò ní àwọ̀ ẹyin oval shape roboto náà ni ó rí ìdínú yóò ti gbẹ yóò rí rákọ̀rákọ̀ lẹ́yìn ọjọ́ mẹ́jọ lẹ́yìn ìgbà tó bá rí rákọ̀ràkọ̀ lẹ́yìn ọjọ́ mẹ́jọ yìí ó ní kò é jẹun kò é mumi kò é sì kankan ní ipò tó wà yìí ó ti fẹ́ kúrò ní ìṣẹ̀dá abẹ̀mí ní ipò tó wà nígbà tó bá wá ṣe díẹ̀ sí ìṣẹ̀dá abẹ̀mí tuntun ó wàá jẹ jáde lórí oúnjẹ títí ń jẹra láti inú ẹyin tí ìdín dà ìṣẹ̀dá abẹ̀mí yìí là ń pè ní èsìn ohun gangan là ń pè ní pupa èsìn kan rí là ń pè ní pupa èsìn tí ṣẹ̀ṣẹ̀ ń dàgbàsókè tìǹtìǹtìǹ láti ipò ẹyin bọ́ sí ipò òdin ló bọ́ sí ipò èsìn kan rí òní mọ́ síbò yín yan tẹ́ bá síbi tẹ́ ń dalẹ̀ sí wọn ò níyẹ́ dàbí aláàyẹ kéke wọn máa ń ní níbẹ̀rẹ̀ ìyẹ́ owó sì tutù nígbà wọn bá jáde inú ibi tí wọ́n ti máa ń jáde là ń pè ní puparium puparium nínú ibi tí wọ́n ti jáde tó dàbí ilé tí wọ́n gbé wọn sí ṣe wá rí ngbà wọ́n bá jáde yìí tíyẹ́ wọn ò tí ì gbẹun díẹ̀díẹ̀ ìní ìyẹ́ wọn ò gbẹ ni wọ́n bá máa fò káàkiri gẹ́gẹ́ bí èsìn kan ọmọ èsìn òun ni èsìn kan ó yí padà láti ipò ẹyin tó yé sínú oúnjẹ tẹ́ẹ̀dé ó yí padà sí ìdin maggot ìdin náà yí padà ó gbẹ ó yí padà ó bọ́ sí èsìkanrín wẹ́rẹ́wẹ́rẹ́ ni èsìkanrín yìí yóò wà á dàgbàsókè ọjọ́ méjìdínlọ́gbọ̀n ìlẹ̀sìn lò láyé twenty eight days péré ìlẹ̀sìn máa ń lò láyé tí wọ́n fi kan ìpapòdà ṣe rí i pé ìgbé ayé tiẹ̀ ó kéré jọjọ ẹ̀fọn ọ̀sẹ̀ méjì ń làwọn lò láyé tí wọ́n fi papòdà ṣùgbọ́n wọn a mọ yẹyin tó pọ̀ nǹkan ni wọn èé fi parẹ́ lórílẹ̀ ayé mo fẹ́ fún yín ní nǹkan kan téèsìn àbí aáyán àbẹ́fọn tí wọ́n bá parẹ́ lórílẹ̀ ayé yóò ní ipa tí ò dáa lórí ìṣẹ̀dá tiwa àti ìṣẹ̀mí wa ní tí mo fẹ́ jẹ́ ẹ mọ̀ bá a ṣe mọ̀ wò pé wọn ò wúlò tí ó tiẹ̀ wá nípa lórí ìṣẹ̀mí wa jù eku ni o tẹ́ eku ò bá sí láyé mọ́ tó bá ṣe mọ́ rò pé à káwọn eku yìí tiẹ̀ tán yóò nípa tó burú jáì lórí ìṣẹ̀mí wa lọ́pọ̀lọpọ̀ a jọ ń ṣiṣẹ́ papọ̀ fúnra wa ni nígbà tí ẹṣin bá wá bàlágà òun là ń pè ní adult ìyírapadà ànídópin tí ń ṣẹlẹ̀ láti mú ẹṣin tuntun wáyé òun náà la ṣàlàyé yìí tá à ń pè ní complete metamorphosis òun là ń pè é ṣé ẹ wá rí ipò tí ìdin máa ń wà lẹ́yìn ìgbà tó bá gbẹ kó tó di èsìn kan rín ó ní ìpele kan tí máa ń rìn a máa pe ìpele yìí ní internal reorganization èyí ni ipò tí ìdin máa ń wà kó tó di èsìn kan rín internal reorganization inú oúnjẹ tí wọ́n ti tó ti ń rà tí wọ́n wà hàn ibẹ̀ ni wọ́n ti yí padà ìyípadà láti ipò òdin sí èsìn kan rìn là ń pè ní internal reorganization an internal reorganization happens in complete metamorphosis ìyírapadà ànídópin mo ti fi ìṣẹ̀dá abẹ̀mí aláìlẹ́gbin ẹ̀yìn méjì ṣàlàyé ìyírapadà àbọ̀ incomplete metamorphosis àti ìyírapadà ànídópin complete metamorphosis tí wọ́n bá ti sọ pé metamorphosis òun ni ìyírapadà láti ipò ẹ̀yìn bọ́ sí ipò bàlágà development from the egg stage to the adult stage oni metamorphosis egg nymph imago oni ìṣẹ̀lẹ̀ lára àwọn aáyán egg larva pupa adult oni ìṣẹ̀lẹ̀ lára àwọn esin tó bá ti jẹ́ ìpele mẹ́rin ìyírapadà ànídópinnu ṣùgbọ́n tó bá ti jẹ́ ìpele mẹ́ta ìyírapadà ààbọ̀ ni tàbá wá ní àwòyírapadà yìí ẹ rí i pé àwọn ìṣẹ̀dá abẹ̀mí aláìlẹ́gbọ̀n yìí la kò yẹ ká ṣe kárólé apá kan ká dá apá kan sí ẹ jẹ́ wá àwọn àṣẹ̀dá abẹ̀mí tí wọ́n ní eegun ẹ̀yìn náà àwọn náà mọ̀mọ́ bọ́ sí ipò ìyíra padà bó tiẹ̀ sí pásíkò ní fẹ́ẹ̀ gbà mí láàyè ìṣẹ́jú mẹ́sàn-án ni mo ní sí i ṣùgbọ́n n kọ́kọ́ ṣàlàyé àwọn àṣẹ̀dá abẹ̀mí mo sọ pé ṣé ánímárè máa ń wáyé sáwọn àṣẹ̀dá abẹ̀mí mọ̀ pé ẹ fẹ́ gbọ̀yùn sáwọn àṣẹ̀dá abẹ̀mí a máa jábọ́ látòjú ọ̀run ìwádìí òfin yíra pé àwọn àṣẹ̀dá abẹ̀mí a máa jábọ́ látọ̀run kí ni ìwádìí sọ so? ṣe rí wádìí fi yé wa pé ó ní nǹkan kan tá à ń pè ní updraft updraft ṣe rí ní òkun àti ọ̀sà ìjì líle a máa wáyé ńgbà míì nínú òkun àti ọ̀sà ṣe rí jì líle yìí tó bá wá wáyé tíjì pọ̀ ìjì lágbára débi pé yóò gbé àwọn àṣẹ̀dá abẹ̀mí kan yóò gbé wọn yóò gbé wọn sókè láti inú òkun ìjì yìí tó bá ti pọ̀ ṣe mọ̀ pé kí òjò tó rọ̀ òkun àti ọ̀sà wọn nípa pàtàkì láti kó pẹ̀lú kùrukùru tí ń bẹ lójú ọ̀run tá à ń pè ní precipitation ṣe rí tí àwọn ìjì líle yìí tó jà lórí òkun àtọ̀sà tó bá ti gbé àwọn ìṣẹ̀dá abẹ̀mí oríṣiríṣi tí wàá ń fi wọn nàkànàkàn nínú ibẹ̀ ó lè gbé wọn fún twenty days or ten days lójú ọ̀run tí ó mọ̀ fi wọn nàkànàkàn n ò ní kú ìwádìí tí àwa ṣe lórí bóyá ẹranko àmọ́ jábọ́ látọ̀run àbí jábọ́ lárùn nígbà tójú bá wá rọ̀ tójú ìjì líle yìí tó wálẹ̀ ń làwọn ṣẹ̀dá abẹ̀mí tí ìjì ti gbé sókè òun ni wọ́n àmọ́ jábọ́ pọ̀pọ̀pọ̀ sílẹ̀. ìwádìí yìí animal rain ni àwọn èèyàn máa ń rò bí ó rọ̀ nígbà táwọn ṣẹ̀dá abẹ̀mí bá jábọ́ oríṣiríṣi pictures àti fídíò ni a máa ń fi ṣọwọ́ lórí WhatsApp káàkiri òjò ẹja rọ̀ láwọn ìlú kan èyí ṣe pátọ̀ ọ̀run ni wọ́n ti ń wá kì í ṣe pátọ̀ ọ̀run ni wọ́n ti ń wá ìjì ni ń gbé wọn ìjì ni bó ṣe rí nu ẹ lọ wo nǹkan tá à ń pè ní updraft updraft ìjì líle láti òkun àti ọ̀sà ìní ìmọ̀ gbàràn ṣẹ̀dá abẹ̀mí yìí tí ó sì máa jò wọ́n lẹ́yìn gbà tó jò bá rọ̀ pọ̀pọ̀pọ̀pọ̀ ìní wọn máa jábọ́ kódà máa gbé ẹyin wọn náà bó ṣe rí nu ìwádìí yìí tẹ bá fẹ́ mọ̀ sí kí n fún yín ní ibi tẹ́yìn náà ti lè rí ẹ ẹ wo lórí WhatsApp group wa ni ń fi àwọn nǹkan kan sọwọ́ sí yín torí mi mo ṣèwádìí lórí èmi a mọ̀ ṣèwádìí gan torí mi inú àmọ́ kan mi ti ń bá ti gbọ́ nǹkan táwọn èèyàn sọ ń ta pé ah wọ́n lójú ẹranko rọ̀ǹbì kan ẹ̀ ń ti mọ̀ rò pé òjò ẹranko sólódùmarè wa ló sí àgbàlá ọ̀run lẹ̀ ní wá ń jẹ ẹranko lẹ̀ látòjú ọ̀run ni irọ́ gbu ni òjò ẹranko èèyàn àwọn ẹranko tíjì líle gbé ni ṣe mọ̀ pé àwọn àgbà náà gbàgbọ́ pé ajá máa gbé èèyàn láti ìlú kan bọ́ sí kan ṣe é rí ìjì tí mò ń sọ ó lè gbé ẹranko kan láti ìlú èbó tí ó sì wàá já sí ìlú nàìjíríà ìjì yìí <laughs> akéde tó wá sọ pé ó lè gbé ẹran ńlá tó tóbi bẹ́ẹ̀ ni ó lè gbé ìjì lágbára jura wọn lọ ìjì a máa gbé orin ìjì lágbára ẹ̀yin ẹlò tí òkun ẹ lọ́dún. bọ́ láti bẹ̀ ẹja àárọ̀ ìpìyà gbogbo ẹ̀ olódùmarè kọ́ ló ṣàgbà lọ́ọ̀rún lẹ́ o. ṣé wàá rí lára àwọn àṣẹdá àbẹ̀ ní eléegun ẹ̀yìn àsìkò tí ń pè mí lẹ́jọ́ ń mẹ́nu lé nígbò bá dijọ́ mẹ́jọ á mọ̀ parí ẹ̀ ọ̀pọ̀lọ́ ni àkọ́kọ́ fi ṣe àpẹẹrẹ ìyírapadà ànídópin tí máa wáyé láàrin àwọn ọ̀pọ̀lọ́ àti kọ̀ǹkọ̀ àwọn náà máa ní metamorphosis nígbà tí akọ ọ̀pọ̀lọ́ Tara rẹ̀ bá ń wá gàlègàlè ìgbà ó ní wọn ò ní jẹ́yìn òsùn nínú ilé yín tẹ́ ẹ wà wọn àmọ́ ọdún ọ̀ ọ̀ ọ̀ akọ ọ̀pọ̀lọ́ ń wá abo ni o ngan ni wọn fi jẹ ẹ̀sùn tẹ́ bá wò pé kí lóye táwọn ọ̀pọ̀lọ́ fi mọ́ ké gan lóru àtàlẹ́ nínú ibi tí wọ́n bá wà wọn ò ní jẹ́yìn òsùn láti wá abo tí wọ́n fi pèsè ẹ̀dá tuntun ṣé ẹ wá rí tí wọ́n bá ti wá ń kéwọn tábó bá ti yọjú sí wọn external fertilization ni àwọn ọ̀pọ̀lọ́ a máa ní abo ọ̀pọ̀lọ́ ó yẹ ẹyin kalẹ̀ akọ ọ̀pọ̀lọ́ wà á lọ síbẹ̀ yóò lọ ṣe n tó bá yẹ kó ṣe síbẹ̀ ni bákan náà tọ́pọ̀lọ́ bó ṣe wà ìṣẹ̀dá abẹ̀mí tó ní àwọn èròjà kàyéfì ni òun ní ìṣẹ̀dá abẹ̀mí tó ní fùkù tó jẹ́ bíi tèèyàn fùkù tèèyàn ó ní lungs ó tún wá ní fùkù tí mọ́ lò nínú omi tá à ń pè ní Jews ọ̀pọ̀lọ́ ló níyàn ó tún wá lè mí ó lè ṣe ìpò ìdà respiration pẹ̀lú àwọ̀ rẹ̀ nǹkan mẹ́ta ni ọ̀pọ̀lọ́ fi mí tí fi ṣe ìyípadà òòyì fún ìgbé ayé àlàáfíà yóò lo àwọ̀ rẹ̀ it respires with its skin yóò sì lo fùkù rẹ̀ it respires with its lung yóò sì tún lo èròjà tó lè lò nínú omi the gill èròjà mẹ́ta ni ọ̀pọ̀lọ́ fi mí bó wá ni ọ̀pọ̀lọ́ ṣe é bẹ̀rẹ̀ ìgbé ayé wọn láti po ẹyin títí dé ìbàlágà á ṣàlàyé ẹ̀jọ́ àdìjọ́ mẹ́jọ àsìkò tí ń pè wá lẹ́jọ́ lórí ètò biology ní Yorùbá tẹ́ bá fẹ́ kẹ́kọ̀ọ́ sí i tàbẹ́ níbèrè àbẹ́ tiẹ̀ fẹ́ fún wa lẹ́bùn láti mọ rírì iṣẹ́ tá à ń ṣe bẹ́ẹ̀ ni ilẹ̀kùn tiwa náà ṣí sílẹ̀ gbà bẹ́ẹ̀ ń ṣe rò bí àwọn ẹranko mọ jábọ́ látọjú ọ̀run bẹ́ẹ̀ ni àwa náà ṣílẹ̀kùn wa lẹ́gbàgbà ẹyẹ kẹ́bùn yín náà mọ wọlé sí ọ̀dọ̀ wa láti mọ rírì iṣẹ́ tá à ń ṣe tẹ́ bá fẹ́ pè wá lẹ́yìn ètò fún béèrè abẹ́fẹ́ jẹ́ WhatsApp group wa láti kẹ́kọ̀ọ́ sí zero eight zero five eight four six nine five seven three òun lẹ́ẹ̀ fi pè wá abẹ́ tí ẹ fẹ́ rásìkò fún wa sí tẹ́ bá fún one two hours kò pọ̀ bẹ́ẹ̀ ni a sì lè máa ṣètò ilé ẹ̀mẹ́ta lọ́sẹ̀ kò ní ọlọ́run la kò ní ilé akéde la ẹ̀yin ẹ̀kàn gbowó wá àsìkò wà rẹpẹtẹ owó ló kù zero eight zero five eight four six nine five seven three ó ní whatsapp number àbí fún ìpè àti ìbéèrè ẹ sì lè fẹ̀bùn sọwọ́ sí wa zero eight zero five eight four six nine five seven three tẹ bá ti fẹ́ chaati wa ní whatsapp ẹ sẹ́ndì orúkọ yín ibi tẹ́ ń gbé àti iṣẹ́ tẹ́ ń ṣe bóyá akẹ́kọ̀ọ́ nìyẹn àbí òbí ẹ̀jẹ̀ àmọ́ ẹ mọ̀kàn sẹ́ndì yá dákẹ́ lọ ẹ sọ ohun tẹ́ ẹ jẹ́ zero eight zero fifty eight forty six ninety five seventy three adúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn aláṣẹ àtolùdarí ilé akéde oríta Basọ̀run nílùú Ìbàdàn tinú adé atọ́wọ̀sóyè lólóòtú ètò yìí Josephine Olúwàbùnmi òun la kéde ètò tó pè wá wọlé sórí ètò lónìí ẹni tó jẹ́ lọ́wọ́ bọ́tìnì wa ni Sunday bẹ́ẹ̀ náà ni Sunday lórúkọ rẹ̀ òun ni ọlọ́wọ́ bọ́tìnì wa Moshood Abib Abiola lórúkọ tèmi Nkalaba Hotel West Africa Limited náà ló so onígbọ̀wọ́ ètò yìí mo yìí sọ fún yín pé wọ́n ní ìdánilẹ́kọ̀ọ́ tó ń bọ̀ á jẹ́ mọ̀ sí lórí whatsapp group wa zero eight zero five eight four six nine five seven three ìpàdé wa bí oyin o ọpọlọ wa ò ní jọba ó dìgbà ó dìjọ́ mẹ́jọ. thank you ọpẹ́ pàtàkì lọ́wọ́ iléeṣẹ́ alálùbáríkà tó ṣonígbọ̀wọ́ ètò yìí nkaba biotech west africa limited tí wọ́n ń fi ẹ̀rọ ìgbàlódé ṣèwádìí ìmọ̀ ìjìnlẹ̀ wọ́n sì ń ta àwọn ẹ̀rọ tá à ń fi ṣe ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ àti kẹ́ẹ́fín àwọn àìsàn lóríṣiríṣi ìyẹn nìkan tó kọ́ iléeṣẹ́ nkaba biotech west africa limited wọ́n tún ran ìdàgbàsókè ẹ̀kọ́ ìmọ̀ ìjìnlẹ̀ lọ́wọ́ nílẹ̀ adúláwọ̀ fún àṣeyọrí tó gbangban fáwọn ọmọ wa gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé ẹ̀kọ́ ìmọ̀ ìjìnlẹ̀ lọ́pàkùtẹ̀lẹ̀ fún ìdàgbàsókè ọmọnìyàn láwùjọ ìdí africa limited tí wọ́n fi ṣonígbọ̀wọ́ ètò yìí biology ní yorùbá iléeṣẹ́ wọn wà ní àdójúkọ iita mọ́níyà nílùú ìbàdàn. ninety point five olóyò.